إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد أوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواجو لوري لالكوا لاتينو القران الكريم لاتينو سوره الصاد ايه تاتي اعوذ بالله من الشيطان الرجيم فوهبنا لداود سليمان نعم العبد إنه أواب إذ عرض عليه بالأشي صافنات الجياد فقال إني أحببت حب الخير أن ذكر ربي حتى توارث بالحجاب ردوها علي فطفق مصحا بالسوق والأعناق قال الله سبحانه وتعالى قل وهبنا لداود سليمان نعم العبد إنه أواب أول مضى أبو النبي داود ni anabu suleiman abun anabi dawud ni anabi suleiman ni'mal abdu man dala ẹrú ni ó jẹ́ fún àwọ̀rán wa ba subhanahu wa ta'ala innahu awwab bakana dájúdájú ó jẹ́ ni kí ó máa ṣàfọ̀mọ́ gan-an ti máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala gan bákanáà innahu awwab ó jẹ́ ni tí máa túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tó bá rí pé òun kó sínú kùdẹ̀kùdẹ̀ sheikh abdurrahman bin nasir al-sa'di alayhi rahmatullah wọ́n ni lámà afnà allahu ta'ala ala dawuda wa zakara ma jara lahu wa minhu lẹ́yìn gbà tí ọlọ́wọ́ bá tó yìn ànábì Dawud alayhi salatu wassalam tí ó dẹ̀ sọ in tó ṣẹlẹ̀ sí àti in tó ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ afna ala ibnihi Sulaiman ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún ọmọ rẹ̀ ànábì ọlọ́ọ̀bá ní wàwàhábùnà ìdáwòdà suleiman a fún anábi dáwòd a fún ní anábi suleiman a bùn ní anábi suleiman ay an amna aléhi an amna bihi aléhi àwọn ọlọ́ọ̀bá a fi tààlọ́ rẹ̀ a fi ṣe dẹ̀ra fún wa akọ́rọ̀ na bihi aina adẹ̀jẹ́ kí ojú rẹ̀ kó tutù pẹ̀lú suleimanu tí a fún ni'mal abdu mandala irú suleiman aleyhisselam òun ni ànábì suleiman aleyhisselam fainahu tasafa bima yujibu al-madha suleiman ó ní lára àwọn qualities tí ó máa necessitate necessitate pé kí èèyàn yíyàn wa annahu awwab òun náà ni pé anábì suleiman alisalatu wasalam tí máa túbá lọ ẹni tí máa ṣe àfọ̀mọ́ ọlọ́wọ́ ọba ń gbogbo ọgbà ní ayọ̀jáún ìlọ́lọ́ ìfìjẹ̀ní àhọ́àlìyí ẹni tí máa padà sọ́dọ̀ ọba ní gbogbo kọndíṣàn rẹ̀ bíta alúhìí pẹ̀lú pé kó máa sin lọ́wọ́ ọba wal inabati àti máa tẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ wal mahabbati pẹ̀lú ìfẹ́ kó máa nífẹ́ ọlọ́wọ́ ọba wal zikri kó máa ṣìnà tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú ẹnu rẹ̀ bákanáà pẹ̀lú ọkàn rẹ̀ wal du'a kó máa ṣàdúà watadarru'i àti ìmájí rẹ̀ bẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba wal-ijtihad kó máa ṣàwọn iṣẹ́ ìgbìyànjú fi mardati Allahi níbi ìwá ìyọnu ọlọ́wọ́ ọba bákanáà wàtẹ́kọ̀bí ní ha aláàkúnlé ṣe ìgbọ́lá fún ìyọnu ọlọ́wọ́ ọba lórí gbogbo nǹkan ilé ìjẹ́ nǹkan tí sheikh abdurrahman bin nasir sa'adi alayhi rahmatullah tí wọ́n fi kọ́mẹ́ntì lórí ayà wa wahabna li dáúdà suleiman àwọn ọlọ́wọ́ ọba a fún anabi dáúdà ní Suleiman náà ọlọ́wọ́ bá ló gbólóhùn hibà ń bẹ̀yẹn that is gift torí wípé ọmọ gift ni kò kí ń ṣe wípé in tí mo gbọ́dọ̀ ní àárí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ́nà áyà mi ó ní lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha pa sánmà àtìlẹ̀ àmàdàn tó bá ń bẹ mẹ́rùn-ún ẹ̀ láti dá yahabu liman inasa a máa bù ẹni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ a máa wọn ní obìnrin tó ṣe pé obìnrin obìnrin obìnrin nìkan ni wọ́n máa bí wa yahabu liman yasha'u dhukur adẹ̀ máa bù àwọn àmì ní ọkùnrin ọkùnrin tí wọ́n ní bí inasa ẹlòmí ọlọ́wọ́ ọba ní kó bí obìnrin kó bí ọkùnrin eléyìí ló pọ̀jù nínú àwọn bímọbímọ wọ̀yẹ́ jọ alúmọ́lì ẹ̀ṣọ́ àwọn àkílìmà ẹni tó bá dẹ̀ ń bẹ ní èròǹgbà ọlọ́wọ́ ọba náà a ní kó mọ́ bí nkankan ni ni bí àtòríkó ṣe pé torí pé ó ṣe ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala

torí náà ọmọ bíbí ríbà ní gífìtì ni kò ń ṣe wípé ráìtì ni ìtọ́lọ́run gbọ́dọ̀ ṣe fún ni torí ẹ̀tì tó bá jẹ́ gífìtì àníkà kú pé ẹ̀tọ́ wa ni ọ̀hábùnẹ̀ lè dáúdá suleiman ọlọ́ni afún ànábì dáúd ọmọ tó ṣe yí pé a máa tẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni a máa ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa ṣe jọ́sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní ni'mal abdu ọlọ́run ọba ní ipò tí máa jẹ́ káwọn ọmọ yẹ̀mọ̀ ni ipò tí bàbá rẹ̀ wà ipò tí ó kì í jẹ́ kí àwọn èèyàn fẹ́ sin lọ́hun kan fẹ́ juwọ́lẹ̀ fún òfin ọlọ́run ọba ní ṣùgbọ́n anábi suleimanu alaihissalatu wassalam ọlọ́run ọba ní ni'mal abdu ẹrú dáadáa ni ẹrú àwọ ọlọ́run ọba dáadáa ni látara wípé a máa ṣìjọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba a jìnà sí tí ọlọ́run ọba ní ká jìnà sí eléyìí orí ńlá ní tàà bá rẹni kí chẹ́ǹjì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ṣe pé òun gangan fún rẹ̀ ẹ bá juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé tó wá káàkiri òun ni sọ ọba ní ká sí àmì rí ọmọ olówó àbí ọmọ ọba ọmọ ọlọ́lá tó ṣe pé tó ń wá káàkiri òun ní kí lọ́lọ́run sọ kí lànàbí sọ kí ni tẹ́sí ní ká ṣe kí ni tó ní ká mọ́ ṣe láti lè máa ṣe tó pa ọláṣẹ pé ká ṣe láti jìnà sí tó ní ká jìnà sí ewu ọmọ olówó bẹ́ẹ̀ àbí ọmọ ọlọ́lá bẹ́ẹ̀ ọmọ ọba bẹ́ẹ̀ ọmọ tó ní ìdí kíni ọmọ tó ṣe pé èèyàn máa ń yìn ni téèyàn máa appreciate ni lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala náà fi sọ wípé suleiman alayhisalatu wassalam ipò tí bàbá rẹ̀ wà nínú ìlú ìpé ọba ni bàbá rẹ̀ anábì dáúdà alayhisalatu wassalam nínú al'abdu ẹ̀rù gidi ni láti ẹ̀rù ọlọ́wọ́ bá gidi ni innahu awwab ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ẹni tí ó máa padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá tí ni bí ọlọ́bọ̀bá subhanahu wa ta'ala ṣe yí bàbá rẹ̀ tó sọ dáadáa nípa bàbá náà lọ́lọ́bọ̀bá sọ dáadáa nípa ọmọ gẹ́gẹ́ bí tí ọlọ́bọ̀bá subhanahu wa ta'ala sọ nípa anábì dáúdà alayhi salatu wassalam tó sọ wípé wadhkur abdana ẹni tó ṣe pé dhal aidi ẹni tó ní ìgbìyànjú ni ẹni tó ṣe wípé a máa ṣe dáadáa bákan náà ẹni tó ṣe wípé innahu awwab ẹni tí a máa padà sọ́dọ̀ ọlọ́wọ́ tí máa ṣe ìrántí ọlọ́wọ́ so orí ńláńlá lọ́lọ́wọ́ bá ṣe fún ẹbí dáúd àti dáúd àti ọmọ rẹ̀ suleiman alayhi salatu wassalam orí ńláńlá lọ́wọ́ bá ṣe fún wọn ó fún wọn sí ipò ńlá ipò ọlá ipò yìí pẹ̀lú ẹ̀ náà nǹkan ẹ̀yẹn ò fọ́ wọn lójú bẹ́ẹ̀ ni kò jẹ́ kí wọ́n máa yàyọ̀ ọ̀pọ̀ra wọ́n jẹ́ ni tí a máa sin lọ́wọ́ ọba tí a máa dúpẹ́ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba fi sọ́nà áyà mi ike ọ̀kàlí lómi ní bá rí ẹṣẹ́kú díẹ̀ nú àwọn ẹrú mi ni máa dúpẹ́ orí tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti ṣe fún wa ọlọ́mọba subhanahu wa ta'ala wá sọ ìtàn tó ṣẹlẹ̀ tí ànábì suleiman alayhi bó ṣe sọ ìtàn tí ó ṣẹlẹ̀ tí ọmọ sí bàbá rẹ̀ dawud alayhi àtọ́fìnàtò jihad ọlọ́run ní ìgbà tí wọ́n wá pàrédì wájú rẹ̀ bìláṣí ní ọwọ́ ọ̀sán àwọn àtọ́fìnàtò àwọn ẹṣin tó já àwọn ẹṣin gidi àwọn ẹṣin tó ṣe wípé wọn a máa fi ṣeré tó pé tí èèyàn bá ní inú yìí máa dùn ní àsìkò gbà ní tó jẹ́ the best thing téèyàn lè ní the best ride nígbà yẹn òun náà ni àwọn ẹṣin wọ̀nyí òun ni àwọn ẹṣin wọ̀nyí so wọ́n wá ń pàrẹ́dì àwọn nǹkan wọ̀nyí wájú anábì suleiman alayhisalatu wasalam inú rẹ̀ wọ́n ń dùn pẹ̀lú àwọn nǹkan tí ó kójọ yìí so oni faqala inni ahbabtu hubbal khairi an dhikri rabbi hatta tawarat bil hijab àwọn ẹṣin tí wọ́n pàrẹ́dì wájú èyí àwọn asọ́finat àwọn ẹṣin tó ṣe pé wọ́n gbẹ́sẹ̀ kan sókè ní ìgbẹ́sẹ̀ kan sókè pé wọ́n ti rẹ́dì fún rèé tí inú ẹni tó bá ní yóò máa dùn wọ́n wá pọ̀ jantirẹrẹ bẹ́ẹ̀ nǹkan yìí ni ànábì Suleiman alisalatu wasalam wọ́n wò tí inú rẹ̀ ń dùn ó wá gbàgbé àzíkìrí àwọn ọ̀ràn tí ọlọ́wọ́ ọba ti máa ṣe adẹ̀mọ̀ pé ọlọ́wọ́ ọba pé ní kí ni àwọ̀ ẹni tí máa rántí ọlọ́wọ́ ọba ní gbogbo ọba ṣùgbọ́n ní ọjọ́ yìí àwọn ẹ̀kí wọ̀nyí ó dé kó gbàgbé ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti máa ṣe hatta tawarat bil ijab títí tí ó fi di pé òun wọ̀ àsìkò ní àlàáṣíyù òun náà ni lẹ́yìn ìrun zoro so àsìkò gbanyẹ òun ni wọ́n gbé àwọn ẹṣin tí wọ́n rẹwà yìí àwọn ẹṣin tí wọ́n lè parí dáadáa wọ́n gbé wá síwájú ànábì Suleiman alayhi salatu wassalam ó wá ń wo àwọn ẹṣin wọ̀nyí inú rẹ̀ ń dùn eléyìí ni tó bízi ààrẹ pẹ̀lú òjékó rántí àwọn ìrántí ọlọ́run ọba tí òun ó jẹ́ nǹkan tí ó ba ànábì Suleiman alayhi salatu wassalam tó bà nínú jẹ́ wípé a ṣe torí ẹṣin o ni máa fi wá gbàgbé ìrántí ọlọ́mọba subhanahu wa ta'ala nǹkan ẹ̀ bà nínú jẹ́ gan wọ́n ni rùdúhà aláyíyà àwọn ẹṣin yẹn ẹ̀tẹ̀lẹ́kú gbogbo ẹ̀wà fatọ́fikọ̀ masáàbìsù ti wà láàánà ó wá bẹ̀rẹ̀ sí ní látara wípé àwọn ni wọ́n jẹ́ kí òun gbàgbé ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ń sọ fún wa bí ìrántí ọlọ́run ọba ṣe jẹ́ nǹkan tó pàtàkì ní ọkàn anábì suleiman alayhisalatu ó ní kí ìṣẹ̀lẹ̀ ipé tí wọ́n gbé àwọn ẹṣin tó rẹwà tí wọ́n gbé wáṣíwájú ànábì Sulaiman alayhi salatu wassalam aljihad sabt àwọn ẹṣin tó ṣe rí tó wọ́n a máa gbáwájú tí wọ́n bá ń ṣeré ṣe wípé lára òun ni àsùfò kí là ń pè ní àsùfò òun náà ni rọ́fù ìdàkọ̀wà ìmìhà yóò gbé ìkanú àwọn ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ ni yóò gbé sókè ẹ̀ndàlùkó nígbà tó bá dúró ní in preparation fún pé tí eré bá yá òyà náà wakana la àmà lọ́rùn ra'ikun àwọn ẹṣin wọ̀nyí wọ́n jẹ́ ṣi tí mọ́ngọ́rù wọn ìrísí wọn ó jẹ́ nǹkan tó wà rọ́ìk tí máa ṣojú lọ́yìn wà jamaatun bákanáà wọ́n ní ẹwà ma'ajibun tó ṣe wípé èyàn máa admire khususan lil muhtaji ilayha pàtàkì jùlọ ẹni tó bá ní ìdíró àwọn ẹṣin wọ̀nyí kalmuluk gẹ́gẹ́ bí àwọn lọ́balọ́ba àwọn lọ́balọ́ba wọn a máa láìkì irú àwọn ẹṣin báyìí fama zala tu'radu alayhi àwọn ẹṣin wọ̀nyí wọ́n kó wọ́wá mọ́ṣin pàwọ̀ sẹ́ẹ̀tì níwá na ń pàwọ̀ sẹ́ẹ̀tì níwá tu'radu alayhi hatta ghabat ash-shamsu fi al-hijab títí tí ó mú fi wáwọ́ fa alhatu an salati al-masa kò jẹ́ kó lè ṣe ìná wàzíkiri kò jẹ́ kó lè kí wọn kò jẹ́ kó lè rántí ọlọ́run ọba faqala nadaman ala ma mada minhu ó wá sọgbólóhùn tó sọ yìí lẹ́ni tó ń kábàámọ̀ lórí nǹkan tí ó ti ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ nípa àwọn nǹkan tó ṣe wípé ó ń súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú nǹkan tí ò di orin ti Ọlọ́run Ọba wa taqdiman li hubbillahi ala hubbi ghayri bákan náà lẹ́ni tí ó ń gbé ọlá fún ìfẹ́ Ọlọ́run lórí ìfẹ́ أعثرت حب الخير الذي والمال عموما وفي الموضع المراد الخير ده في أحببت طل يعني ثم لنك أعثرت مبرفة أعثرت حب الخير مبرفة ورياية الذي والمال يتوش دوكيا عموما جنرالي وفي الموضع نعيه المراد الخير هنا تتبع يروف هنا أشي mo prefer ẹṣin ọlọ́wọ́ ẹṣin tó jẹ́ nǹkan ayé mo prefer rẹ̀ lórí ìrántí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala an zikri rabbi hatta tawara fil hijab so títí tí ó fi di pé òun wọ́ ìtí mo bízi ara mi pẹ̀lú òun ni ìmọ̀ wo àwọn ẹṣin tó rẹwà tí wọ́n ń gbé wá lónìí rànràn wọ̀nyí rùjú àláyà ẹ̀lọ́kú wọn padà fọ́rọ̀dúwà wọ́n kó àwọn ẹṣin yẹ wọ́n dáwọn padà wá síwájú rẹ̀ ó wá pàṣẹ fàtọ́fíkọ́ sí amashambi sókè wà láàrín oníkàmọ̀ ọ̀pá wọn wọ́n ń ṣe kíni wọ́n ń dún wọn lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ ẹsẹ̀ wọn tán bá dún wọn tán eléyìí láti pé kíni kí wọ́n jẹ wọ́n dàtí àwọn nǹkan tó ṣe wípé òun pìfẹ́ mọ́ńzọ́rù wọn appearance wọn òun pìfẹ́ lórí ìrántí ọlọ́run bá kó ń pa wọ́n wọ́n jẹ́ nǹkan táwọn èèyàn ó jẹ so ju pé kí ni kò ṣe pé nǹkan yìí ni tí ó kó àìrójú ráyè báwọn nípa àrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ay ja'ala ya'qiluha fi suqihi wa so ó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ó bẹ̀rẹ̀ sí ní so láti gbọ́lá fún ìrántí ọlọ́run ọba lórí èyí tó nínú àwọn ẹ̀ṣùn wọ̀nyí so eléyìí lára àwọn ọ̀nà tó ṣe pé àwọn ẹni ọlọ́mọba subhanahu wa ta'ala tí wọ́n máa fi bára wọn wí lórí àwọn kan ní ìtàn bá ṣe so ordinarily kò yẹ kí in tó ní ṣe pẹ̀lú ayé kí ó kọ́ ìrójúráyè bá wa níbi ìtọ́lọ́mọba subhanahu wa ta'ala gbogbo tí ó bá kọ́ ìrójúráyè bá wa tí ó jẹ́ ká lè ṣe tọ́lọ́mọba subhanahu wa a máa ń pa nǹkan ẹ ti a máa ń pa á ti ní so àwọn ànábì ọlọ́wọ́ ọba nǹkan tí ò tún ní jẹ́ káwọn orójú ráyè ṣe àwọn náfílà aṣẹ́ kò ń ṣàwọn ṣẹ́ ọ̀ràn yẹn o in tó jẹ́ náfílà aṣẹ́ wọ́n á tún ṣe kí ni wọ́n á pa á ti wọ́n á pa á ti torí pé nǹkan táwọn ó ṣe fáàrò pa ṣiṣẹ́ kan wájú ọlọ́wọ́ ọba àwọn ànábì ọlọ́wọ́ ọba máa rí bí bàtàgbò tí ṣe nǹkan kan yẹn àwọn ò rí rí pé kí ni àwọn ò tí ṣe nǹkan kan àwa làá ṣe díẹ̀ láàwò pé kí ni a ti ṣe in tó pọ̀ tabawo náà fílà anábíwa muhammad sallallahu alaihi wasallam lóru a hari pé nǹkan tí ó lágbára ni wọ́n nínú ọjọ́ kan anábíwa muhammad sallallahu alaihi wasallam kò kí yẹ náà fílà hatta tawarramat qadama ẹsẹ̀ rẹ̀ dẹ̀ wú látara náà fílà tó yẹ yàwó aisha radiyallahu anha wọ́n sọ fún ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam pé ó tún ṣe gbogbo eléyìí ṣùgbọ́n àwọn bá ti sọ pé kí ni òun ṣàforíjì tí ó ti kọjá mú àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ kódà àwọn èyí tó ti ṣe mú àwọn kùdìẹ̀kùdìẹ̀ òun ti ṣàforíjì fún ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam èwo wá tún lábùrọ̀ yẹn náà ṣé kò yẹ kí n jẹ́rú tí ó máa dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ṣé kí n wá jẹ́ ni tó ṣe pé yóò yàpọ̀rá ni sọ̀wọ́n ànábì ọlọ́run ọba nìyẹn so ló jẹ́ pé sàárà tìyàn lẹ́yìn hours lóru ànábì fi máa ṣe kí ni máa fi yẹn náà fílà ẹni tó fi ń dúpẹ́ fún àtàwọn tí ó tún máa ṣe nú àwọn kùjẹkùjẹ ṣùgbọ́n láti lè dúpẹ́ orí ọlọ́mọba láti lè wà appreciative anábì muhammad sallallahu alaihi wasallam a máa ṣe léyìí so torí náà àwọn nǹkan táwo kàkún ipa ti ṣe tó jẹ́ nǹkan tí ó jọ wá lójú nínú iṣẹ́ ìjọsìn àwọn anábì ọlọ́mọba máa ń ka kún nǹkan kéékèèké àwọn nǹkan táwa máa fojú kéré ní ẹ̀ṣẹ̀ yìí pé ṣe nǹkan kékeré àwọn anábì ọlọ́mọba tírò ẹ bá ṣẹlẹ̀ lọ́dọ̀ titi wọn wọn á kà á kún nǹkan tó tóbi sọ ẹni tó náà bá wọn máa ń kọ́ṣe àwọn ànábì ọlọ́run ọba nípa wípé kò fojú kéré nǹkan kan ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò ń jẹ́ kí ṣe olóore kan tó ń ṣe kó jọ òun lọ́jú ẹni yẹn àmì ìjẹni dáadáa ni àmì ìjẹyàn gidi ni tó jẹ́ kí lára ọ̀rọ̀ tánà bí máa tábà sọ fáwọn sàhábà rẹ̀ láàlẹ́ yìí òní pé látàkìrọ̀nà min al-ma'rufi shay'an wọ́láwọ́ àǹtẹ́lùkọ̀ àkáàkàbí wajhin falk wọ́n fojú kéré iṣẹ́ olóore kan nípa eléyìí ṣe léyìí ṣe lóore eléyìí kéré náà lẹ́yìn omi ní kankan anẹ́sọ̀lá afẹ́m kódà kó ṣe pé kó pàdé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí the wajhin falk pẹ̀lú ìtújúká kó rẹ̀ ní sí kò ń ṣe kéèyàn fajúró ìtújúká sí ọmọ ẹ̀yà yìí lára iṣẹ́ olóore anẹ́bí mọ́ fojú kéré so bákan náà ní sọ láàfin sọ pé ó ní iyyakum wa muhaqqarati dhunub àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan mẹ́tẹ́ máa ń fojú kéré ẹ̀ àbọ̀ ẹ̀dì àwọn ẹ̀ṣẹ̀ yẹn fa innahunna yajtami'na 'ala ar-rajuli hatta yuhlikna àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ máa ń fojú kéré yẹn ni ẹ̀ máa ṣẹlẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ ìgbó máa pilot tánwọ́ wá pálọ̀pù ní so àwọn ànábì ọlọ́run ọba àtàwọn tó kọ́ṣe wọn wọ́n àwọn fojú kéré ẹ̀ṣẹ̀ kankan ìpè eléyìí nǹkan kéré lọ́wọ́ wà jẹ́ ìrà fún wọn fojú kéré ìtọ́lọ́wọ́n bá ní kan jìnà sí tánàbì ní kan jìnà sí wọ́n jìnà sí ìtọ́lọ́wọ́n bá ní káwọn ànábì ọlọ́wọ́ fojú kéré ṣe olóore kan gbogbo ṣe olóore òun wọ́n máa ṣe torí kan èyí yóò add up láti lè sọ wọ́n jí ẹni rí ẹni gidi wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala so anábì suleiman alayhi salatu wassalam iṣẹ́ rẹ̀ òní pé kó máa ṣe zikru ìrántí ọlọ́run ọba kó máa ṣe sọlá ní gbogbo àsìkò ní àsìkò áfírí a máa ṣe ìrántí ọlọ́run ọba ṣùgbọ́n ṣẹlẹ̀ ní ọjọ́ yìí ipé àwọn ọmọ ogun rẹ̀ wọ́n kó àwọn ẹṣin tó rẹwà wọ́n kó wá fún àwọn kó wọn wá tí wọ́n kó wọn wá àwọn ẹṣin wọn yìí wọ́n parí ibi wọn wájú rẹ̀ òun náà wọ́n ń wo nǹkan inú rẹ̀ ń dùn pẹ̀lú nítorí inú rẹ̀ ń dùn pẹ̀lú nítorí so eléyìí kò jẹ́ kó rántí ṣe àkárù tí máa ṣe kò jẹ́ kó rántí kírun tí máa kí ní àsìkò tí máa kí yẹn hátàtà wára sí ìjà tí tó ń fi wá wọ́ ìgbà tó ń wá wọ́ ló wá tají pé ah ní ìmọ̀ ṣe láàrín ní ìmì tí máa ṣe ìrántí ọlọ́wọ́ bá tí mo máa ṣe ìrún tí mo máa kí ìmọ̀ kí kí ló fà torí nǹkan yìí ìtí máa wá ṣe ni pé èmi ahbabtu hubbal khair and dhikri rabbi a kò jẹ́ rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala torí náà rùdúhà aláyà ẹlọ́kọ́ gbogbo wọn ẹkọ́ ọwá fọ́tọ́fíkọ mashan lè sókè wà láàdá fún ni ẹmà dúnwà ẹmà dúnwà ẹdúnwà ẹpa wọn ẹgbẹ́ wọn lẹ́fẹ́ láti lè ìwé ìwé kíyàndá wọn kán pa wọn káwọn èèyàn jẹ wọn eléyìí ìṣesí àwọn ẹni ọlọ́wọ́n bá ní wọ́n à ń fẹ́ jẹ́ kí nǹkan kan ó jẹ́ nǹkan tó ṣe wípé yóò kó àìròjúra ìbá wọn tí òun jẹ́ káwọn rántí ọlọ́wọ́n bá subhanahu ó jẹ́ ká mọ́ níbi ọ̀rọ̀ tó sọ fún àrẹ́m sọ́lá àtàlám ti pé ọmọ ènìyàn wà iná orí hubbil khairi láṣẹ̀lẹ̀jì ọmọ ènìyàn nífẹ̀ẹ́ khair orí ayé ẹ̀ta ló ní ilé báyìí èmi mo ní ta ló ní àwọn mọ́tò báyìí èmi mo ní ta ló ní àwọn nǹkan báyìí Suleiman àrísọ́látò gẹ́gẹ́ pé kí ọmọ ènìyàn ló náà ṣùgbọ́n ó wò wípé kí nǹkan yìí kó kọ́ ìrójú láyé báwọn á kò mú tó ìjọ́ kan náà náà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ̀kẹ́ tí wọ́n pè ní Abu Jahm ó fún wọn ànábì sallallahu alayhi wa sallam bó ṣe kírun ojú rẹ̀ ń lọ síbi àwọn aṣọ yẹn ojú rẹ̀ ń lọ síbi àwọn aṣọ ló ń lọ síbi kí ní aṣọ ẹ bàtà níbo wá kírun tán anábì sallallahu alaihi wasallam kò wá ní aṣọ yìí ẹ̀dá pàrọ̀sọ́dọ̀ àbújá wà tún níbi àbìjà ní ẹ̀ ti àbìjà ẹ àbìjà mo ṣe ń kírun mi ìgbádùn ara mi lórí irun yẹn mi ìgbádùn ara mi lórí irun sọwọn ànábí ọlọ́wọ́ ọba àwọn nǹkan tí ó mọ kọ́ ìrójúra ìbá wọn nípa irun tí wọ́n nílè kọ́nsẹ́lé lórí irun wọn àṣẹ ni wọn à nífẹ̀ẹ́ rẹ̀ full concentration kò ń ṣe pé àwọn ọmọ awòyí máa so eléyìí ó ń sọ fún wa ìròyìn tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi ròyìn ànábì rẹ̀ suleiman alayhi salatu wassalam nípa wípé ẹni tó jẹ́ àwọ̀wàbù ni ẹni tí máa ṣẹ́rí padà lọ suleiman alayhi salatu wassalam náà lẹ́yìn ẹ ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala wa ni walaqad fatanna Sulaymana wa alqayna ala kursiyyihi jasadan thumma anab ìṣẹ̀lẹ̀ ní ìtútù ìṣẹ̀lẹ̀ ní pé àwọn ọlọ́wọ́bá afikina anabi Suleiman adanwo wa ìgbà tí ànábì Suleiman alayhisalatu wasalam tó rí pa fìtínà ń pa dánwò ni anáà ó ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tí ó ń túbá lẹ́ni tó ń túbá kí ni fìtínà tọ́lọ́run ọba fìtínà rẹ̀ tọ́lọ́run ọba fi dán wò eléyìí àwọn afá wọn sọ oríṣiríṣi nípa rẹ̀ àwọn afá ló ní ká mọ́wọ̀ details ṣùgbọ́n tá a bá padà sínú àwọn kútùbù tafasir wọ́n sọ àwọn details ní tó ṣe pé àwọn details ní àwọn mínú àwọn afárò pé kò bá làákàyè ní àwọn ìtàn àdẹ̀mọ̀ pé ìtàn nǹkan táwọn èèyàn máa sọ ni nílẹ̀ Yorùbá wa lápẹjú ìsìn àmọ́yé àwọn ìtàn míì tí wọ́n sọ fún wa táwa náà ń gbé káàkiri tó ṣe pé ìmí láàfáàfà láà mínà sí ha

tí àwọn ta fún tíra bá ń sọ́tàn fún ẹ má sọ wípé irọ́ ni wọ́n ń pa ẹ̀dẹ̀ má sọ wípé òótọ́ ò ní wọ́n ń sọ tí wọ́n yóò túmọ̀ sí wípé ẹ lè gbàtàn lẹ́nu wọn so nínú àdífì ní ó ní hadithu an bani israel ẹgbà ìtàn lọ́dọ̀ àwọn bàmí israel tán bá sọ ẹ̀ṣẹ́kí ni ẹ̀lì nàrẹ́tẹ̀ inna fi mọ̀ anẹ́sọ̀lá àtàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ṣe rí pé ó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìmá tó ṣẹlẹ̀ nípa wọn so bóò láṣọ wá fẹ́ ṣe so láwọn àfáà mi máa fi wo wípé àáwò èèwò ni ó bá làákà ìmú tó dẹ̀ bá ipò àwọn ànábì ọlọ́run bá mu èwo ni ò bá làákà ìmú tí ò bá ipò àwọn ànábì ọlọ́run mu tí a bá rí tó ṣe wípé tánàdù rẹ̀ ṣéènì rẹ̀ ó wà ọ̀tẹ́ntíkì lọ́dọ̀ anábíwa Muhammad sallallahu alaihi ní àjúwọ́lẹ̀ fún a ní fi yi ìwà ma gbá dànù torí pé ta bá ń fi làákà ìwà gbá yẹn so àti ń ṣí géètì fún àwọn tó ṣe wípé wọ́n gbọ́rọ̀ Muhammad ṣùgbọ́n nǹkan tó ṣe pé àbá evidence fún látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tí ó authentic lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam èyí ó kóra dó tabari pé yìí ní ó bẹnu àtẹ́lu ipò àwọn anábì ọlọ́wọ́ba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a kóra dó nípa àwọn nǹkan problem wá wà ó ní pé àmọ́yé àwọn nǹkan mi ń ta wo pé táwọn àbótakó ipò àwọn ànábì ọlọ́mọba tó ṣe pé nǹkan rẹ̀ ní in reality kò ń ṣe nǹkan tó takó làákàí àbí nǹkan tó ṣe wípé ó takó ìjẹ́ àwọn ànábì ọlọ́mọba ó takó makọ́ọ̀mù ipò wa ibi tí ìṣùmá wà kò lélẹ̀ gẹ́gẹ́ bí àwọn kàtà ń bára wa sọ àwọn kàmí bẹ̀ tọ́lọ́mọ bá fi ròyìn ara rẹ̀ tó wọ́n àti nǹkan yìí rí lẹ́nu al-Qur'an karim nǹkan tó rí quran karim káwà sọ pé kò bá làákà ìmú kágbàrú rẹ̀ níṣì nínú súra yìí sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó fi ilẹ̀ kí anábì Dawud alayhi salatu wassalam ó ṣe àwọn kankan fi ilẹ̀ tí ọmọ rẹ̀ Suleiman alayhi salatu wassalam ó ṣe àwọn kankan tó kù kéèyàn kan wá lóun nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run ọba délẹ́wù wípé kò yẹ kán ṣe ọba kò yẹ kí kò bá láàkáyìn mú káwọn ànábì ọlọ́run ọba ṣe lọ́run ọba àá ní fẹ́ ọba ju ọlọ́run ọba fún rẹ̀ lọ ní àbò fẹ́ nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run ọba ju àwọn sàábé ànábì wa Muhammad so bẹ́ẹ̀ náà ni nǹkan tó wá authentically ṣùgbọ́n nǹkan tí àwọn ẹgbẹ́ wa ní ọmọ ènìyàn tán bá sọ tí ó ń ṣe nǹkan tó ní evidence látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam àbí láti inú alkùránù karim a lè sọ wípé nǹkan yìí a nígbà náà so anábuwa muhammad sallallahu alaihi wasallam ó ẹ̀dẹ̀ mọ́ sọ pé ń tán sọ irọ́ ni ẹ mọ́ sọ pé ń tán sọ òdodo ni ẹ mọ́ sọ pé ń tán sọ irọ́ ni ṣùgbọ́n ẹ̀lẹ̀ nàrétì àwọn nǹkan ẹ̀lẹ̀ nàrétì nǹkan tí wọ́n bá nàrétì ẹ̀lẹ̀ ṣe kí ni ẹ̀lẹ̀ nàrétì àwọn nǹkan míì wọ́n bá sọ ṣùgbọ́n ẹ ó dà ṣeéṣe kó ṣe pé nǹkan tẹ́ bá sọ ipé òdodo ní kó ṣe pé nǹkan yẹ kò ṣẹlẹ̀ so àwọn ìtàn nípa anábì Suleiman alayhi salatu wassalam nípa tó ní ṣe pẹ̀lú ìdánwò tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn àfáà soríṣiríṣi àbálọ tafsiru Tabari ní tafsiri Qurtubi ní Ibn Kathir ní àti bẹ́ẹ̀ lọ wọ́n kó oríṣiríṣi wá so tó yẹ pé wọ́n lọ síbi wípé àlùjànnú kan ọlọ́run ọba fi ṣe fìtínà fún anábì suleiman alayhisalatu wasala tó ṣe pé òun ló ọkùpáyì àga anábì suleiman for some time kò ń ṣe anábì suleiman ló ń bẹ lórí ipò ọlá kó tó di pé kíni òun náà wá rí pé tó ṣe ọlọ́run fi dán wò ní ó wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣe kíni ó wá dá ipò rẹ̀ padà fún ọlọ́run details ní tó ṣe rí pé kò bá mú tó ń bẹ nínú àwọn ìtàn wọ̀nyẹn ìní ìdẹ̀ ní kò láwọn details yẹn ṣùgbọ́n àwọn àfá ní ìtàngbà wípé kò ń ṣe gbogbo yẹ orin tó ní ṣe pẹ̀lú fìtínà tí ọlọ́run bá fìtínà nábi Suleiman alayhi salatu wassalam láàtùfọ́nà lẹ́yìn alàmí àti ìmọ̀ra lára àwọn obìnrin tó ní ó ní àwọn obìnrin bí ọgọ́rùn so anábi suleiman alisalatu salam olóhun ó bá gbogbo wọn ní àṣepọ̀ ṣe pé kúlù húnna àwọn kúlù wàhídàtìmìn húnna tààtí bí rọ́jìlín àwọn bí fárí sí yóò jáì fi sẹ̀rẹ̀ ìlà ṣe pé ìkọ̀kan wọn yóò jẹ jagunjagun sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n ní màláíkà wá sọ fún wípé kó sọ inṣà allah ṣùgbọ́n fanusi ó gbàgbé láti sọ inṣà allah ìgbà tí àwọn obìnrin tó súnmọ́ wọn yìí tí ó súnmọ́ wọn kò sí tó lóyún nù wọn àfẹ́yọ̀ kan ẹyọ ọ̀kan tó lóyún yẹn ìgbà tí ó bí ọmọ tó bí náà stillborn ni ọmọ tó ṣe wípé òkú ọmọ òun ló bí ṣùgbọ́n ní ọmọ yẹn náwájú síbi ẹni tí ó gbẹ̀bí ló gbé síbi àga ọlá anábì Suleiman ní pé ń tá ilé yóò so wọ́n ní ìtumọ̀ walaqad fatanna Suleiman àwọn ọlọ́wọ́ bá dá Suleiman adánwò wa alqayna ala kursiyyihi jasadan àwa fi sí agbé sórí kùrùsíyì rẹ̀ àga ọlá rẹ̀ trónẹ̀ jasadan that ara kan

èyí ó mọ́ sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé èyàn lágbára àti ṣe gbogbo nǹkan ọlọ́wọ́ bá sọ fánàbí wa muhammad sallallahu alaihi wasallam ipò wà látàkù lẹ́nà lè ṣe ìní fa'ilú zàálìkà gọ́dà illa insha Allah má sọ wípé máa ṣe kan báyìí lọ́la fi insha Allah sí fi insha Allah sí ó lè dọ̀lá kó má lágbára àti ṣe nǹkan yẹn so ilé ẹ̀kọ́ mẹ́mẹ́ ìpé káàmà sọ gbólóhùn insha Allah lórí àwọn nǹkan tí a bá fẹ́ ṣe ó pàtàkì púpọ̀ in fact tí a bá gbàgbé láti sọ káṣekìnta bá ti rántí kàfikún kódà kó ṣe pé bí a minute or some seconds ó ti gùn kátàrí sọ pé kí ni insha Allah ẹlòmíràn ní àápadà ìlọ́la àárírà lọ́la àwa sọ́dọ̀ ẹ lọ́la máa ṣe báyẹ lọ́la so ọ̀lá takùnlánà lè ṣe ìsinmi fa'ilun lálìkà gọ́dán bí aṣọ́lá so a fi inṣà Allah sí eléyìí anábi Suleiman alisalatu wasalam nuski wọn ọlọ́run ní kó rántí àti ti inṣà Allah yẹn so ṣùgbọ́n tó ti dìtàmì pé àwọn jagunjagun àwọn ọmọ tí ó ṣe jihad fi sabilillah òun látara àwọn obìnrin wọn bẹ́ẹ̀ ni lásìkò títí wọn wọ́n yọ̀ǹda fún wọn àti fẹ́ as many obìnrin as possible bákan náà àti ní àmọye ẹrúbìnrin as possible ní àsìkò anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam obìnrin tí mùsùlùmí ọkùnrin lè fẹ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ àti táìmù ó pọ̀jù náà nìyẹn mẹ́rin náà ni àti táìmù ṣùgbọ́n ká ní pé ẹrú ń bẹ́ẹ̀ ó lè ní as many ẹrú lóbìnrin as possible ilé ilé òfin ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ṣùgbọ́n bí fọ́ àsìkò yẹn àwọn èèyàn afẹ́ ju mẹ́rin lọ torí tí ọlọ́wọ́ bá ó dá obìnrin pé kán pọ̀ ju àwọn ọkùnrin lọ so ṣùgbọ́n lásìkò anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run rẹ̀ strict yẹ wípé mùsùlùmí lọ́kùnrin gbọ́rọ̀ fẹ́ ju mẹ́rin lọ ló jẹ́ pé ọkùnrin kan tán Islam obìnrin mẹ́wàá ló ń bẹ rẹ̀ obìnrin mẹ́wàá ló bẹ lábẹ́rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ yí pé ikhtar minhunna arba'a choose mẹ́rin tó bá wọ ẹnu wọn wà fariq sa'irahum àwọn yòókù release wọn máa lọ ṣùgbọ́n ní pé ẹrúbìnrin ó lè ní as many as possible so àwọn àfà ní ìgbà wípé hadithi tánàbí sọ yí òun ni tafsiri walaqad fatanna wa alqaina ala kursiyyi jasadan àti dá nabi Sulaiman wò látara wípé ìgbàtẹ́ni tó gbẹ̀bí obìnrin kan tó lóyún mọ́ àwọn obìnrin ọgọ́rùn tó bá tí ó wípé òun ó bá láṣepọ̀ ní àwọn ìyàwó òun obìnrin ẹyọ kan tó lóyún wọn ìgbà tí ó bímọ náà ọmọ tó bí ọmọ òkú ọmọ ló bí ẹni tó wá gbẹ̀bí wá gbé wá bá ní ibi tó jòkó sí bí àga ọlá rẹ̀ ìpín taari lélé yìí so anábi suleiman alisalatu wasalam owó tó ṣẹlẹ̀ owó wípé àìṣe inṣá allah ohun òun ni nǹkan tó ṣe wípé ó lídì sí eléyìí so Allah subhanahu wa ta'ala ní thumma anab ó lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí o ní èyí tí sheik al-albani alayhi rahmatullah sí àwọn ọmọ sheik al-uthaymin alayhi rahmatullah so àwọn wo pé eléyìí kò lọ dáadáa torí pé àwọn àfáà mi ní kò sí nínú hadith yẹn wípé wọ́n wá gbé ọmọ yẹn tàbítẹ́ tó gbẹ̀bí wá gbé ọmọ yẹn síbi àga anábi alayhi salatu wasalam ṣe pé kò sí ń bẹ pé hadith yẹn dádúró tiẹ̀ kò ń kọ́ ní tafsiri fún àyà yìí so kéèsì ní òun nìyẹn wà fún so àwọn gbà wípé ní tó ṣẹlẹ̀ òun ni pé anabi suleiman alisalatu wasalam ọlọ́wọ́ bá fìtínà rẹ̀ ó tẹ́sì rẹ̀ pẹ̀lú pé fún àwọn ọjọ́ kan ó kàn ń bẹ lórí àgọ́ ọlá ni ṣùgbọ́n kò rí ìjọba ní àwọn àsìkò máa ẹ̀ so ó kàrẹ̀ gẹ́ bí jafar ẹ ara tó ń bẹ lórí ti ìjòkó tó ṣe pé bí wọ́n ṣe mọ̀ pé kí ó lè mọ̀ darí nǹkan kò rí nǹkan yẹn coordinate ní àwọn àsìkò máa ẹ̀ so bí nǹkan ṣe wọ́n lọ òun náà ti fíìl pé òun ti ṣe ọlọ́wọ́n ọba lọ́nà kan sí kejì ni so pé ìtumọ̀ alqaina ala wa alqaina ala kursiyyihi jasada ìtumọ̀ rẹ̀ ni pé a kàn fi sórí àgọ́lá rẹ̀ jásádà abara kan nam alimamu bukhari alayhi rahmatullah gbàtàwò tí wọ́n ní ṣaitọ́nàn ọlọ́run bá fi ṣaitọ́nù kan alùjẹ̀mú kan sórí àgọ́lá yẹn tó ń lọ pẹ̀lú tí àwọn àmì ìsọ́nú àwọn ẹni ìṣíwájú nípa wípé alùjẹ̀mú kọ̀ntró sí ti anábì suleiman alayhi so kí wá ní details ètò líìdì sí so wallahu alam so àwọn ẹni ìṣíwájú wọn sọ oríṣiríṣi àwọn bí i sọ wípé òrùka rẹ̀ ìyìn òrùka anábì suleiman alisalatu wasalam tó máa wọ́ so ó bọ́ òrùka yẹn fún ìkanú àwọn ìyàwó rẹ̀ alùjọ̀nú wá gbé àwọ̀ suleiman alisalatu wasalam ó gbé wá bá obìnrin yẹn láti gba òrùka yẹn lọ́wọ́ rẹ̀ ó wá wọ òrùka yẹn ṣe ń gbà tó wọ òrùka yẹn so ó lọ síbi àga suleiman alayhisalatu salam ó jòkó ń so àwọn èèyàn wọn fún ní respect tí wọn máa ń fún anabi suleiman alayhisalatu salam ṣe pàtí anabi suleiman alayhisalatu salam tó àpíẹ sáwọn èèyàn so wọn àwọn èèyàn wò pé nù ìwọkọ ni suleiman so alùjẹ̀nú yẹn jasad shaitan òun ló kọ̀ọ̀dọ́ àga ọlá yẹn for some time so ọlọ́wọ́ anabi suleiman alayhisalatu wasalam wá rí wípé ọlọ́run dánwò pẹ̀lú nǹkan yìí ni so kó tó di pé òrùka yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó padà ṣe ni ó padà ní kí anabi suleiman kórí ìgbà padà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìtàn tí wọ́n sọ ṣùgbọ́n tá a bá ti wo ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní láti sọ díkù alal kitab wala tukadhibuhu àwọn alùkítà ìtàbá sọ fún yí ẹmọ́ gbà á lóòótọ́ ẹ̀dẹ̀mọ́ sọ pé rọ́ni fọ̀kúrú àmọ́nà bíma oúnjẹ́lá ilé ìnàwó oúnjẹ́lá ilé ìkù ẹ̀yẹ sọ wípé agbàgbọ́ ìtí ọlọ́mọ bá sọ kalẹ̀ fún yí bákanáà ìtí ọlọ́mọ bá sọ kalẹ̀ àfi tàbá rí pé ìtẹ̀ yìí ni ó tí ó tako tó ń bẹ nínú tíra wa èyí ò ní àágbádánù torí pé kí ni ó tako tó ń bẹ nínú tíra wa àwọn èèyàn sábà máa fi tì sí ọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ìpé lára àwọn tí máa gba al-Isra'iliyat ni àwọn Judeo-Christian stories àwọn ìpàn tó ṣe pé àwọn christians àtàwọn jews ni wọ́n sọ nípa àwọn ànábí ọlọ́ọ̀bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí pa àwọn ìṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ọfà máa sọ ọ́nú àwọn alìmọ́ta àkírò àwọn tán wá létà ṣùgbọ́n nǹkan tí ó correct ni torí pé tá bá wọnú sun Bukhari Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní yá máa ṣara muslimin mo pè ẹ̀yin mùsùlùmí kayfa tas'aluna 'ala al-kitab kí ló tẹ̀ ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ahlul kitab lọ́wọ́ àwọn christians àwọn jews kí ló tẹ̀ ń béèrè béèrè lọ́wọ́ wọn wa kitabukum alladhi wuzila 'ala nabiyyi sallallahu alayhi so ẹni láti máa lọ bèèrè kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ahdathul akhbar billah taqra'unahu lam yashub lam yushab tó ṣe pé ẹ̀ ń ká ní nǹkan tó ṣe yí pé wọn àti dilute wọn ìtí ṣe gini wọn dilute rẹ̀ wa qad haddathakumullahu anna 'ala wọ́n yí padà èyí tí ọlọ́wọ́n ọba tó kọ fún àwọn ànábì wa wọ́n yí padà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala jẹ́ kama pé yuharrifuna al-kalima min ba'di mawadi'i wọ́n yí fún wa

yẹ̀sàrùkùn ànìlẹ́rí oúnjẹ́lá àríkù ṣẹ́yìn wọn káwọn máa bèèrè lọ́wọ́ yìí tàlẹ́rí ni wọn tó wọ́n bèèrè lọ́wọ́ yìí tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún yìí so abdullahi bin abbas rọ́bí allahu anhu malu sule so àwọn àfáà tí wọ́n fi àwọn ọ̀rọ̀ tí náà bá ti bá sọ ń wípé ló

wọ́n ẹni tẹ́fẹ́ lẹ́ẹ̀mọ́ yìí ẹni tó ń kọ́ṣọ́nà àwọn mùsùlùmí ní àsìkò rẹ̀ náà wípé kí wọ́n ṣọ́ra fún ìmá gba ọ̀rọ̀ àwọn alìkìta bẹ́ẹ̀ni anábúwa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa ó ní láti sọ jí kú húmọ́ láti kàgbì gbogbo ìta máa sọ fún ẹmọ́gbà ẹ̀dẹ̀ mọ́ sọ pé rọ́ torí pé ó ṣeéṣe kẹ́ẹ̀pẹ̀ ń rọ́ ojú òótọ́ so ní ṣókí ọlọ́pàá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé walaqad arsalna walaqad alqayna walaqad fatanna suleiman wa alqayna ala kursi jasadan thumma anam ọlọ́pàá bá ní afitina nabi suleiman wa alqayna ala kursiyihi jasada àwọn ọlọ́pàá bá a ní kí jasadu kan kó bẹ lórí àgọ́lá rẹ̀ fún màánà ó wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tó rí ètò so eléyìí a òun ni lára ìtàn nábi Suleiman alayhi salatu wassalam tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sọ fún wa inṣáàlá àtúnwà tẹ̀síwájú jẹ́bí kọlọ́wà subhanahu wa ta'ala kò ṣe lọ́nà fún wa subhanaka wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu alaikum ورحمة الله وبركاته